ojú ìgbàgbọ́ tì ọ́ ọba tí ò jẹ́ kí ayé kẹ́gàn rẹ sẹ́ ìfẹ́ ká gbó wọn sókè sí ọlọ́run yìí ọba tó lágbára lórí ohun gbogbo ọba tó lágbára lórí ohun gbogbo ọba tó lágbára lórí ayé rẹ gbogbo ọba tó lágbára lórí ayé ọmọ rẹ gbogbo ìfẹ́ ká gbó wọn sókè sí ọlọ́run ẹni máa Ísírẹ́lì ò o ẹni máa Ísírẹ́lì wọ́n lọ pẹ́ nìyí yẹ ìwọ yẹ ìwọ lọ bàbá fún iṣẹ́ rẹ fún iṣẹ́ àánú ìwọ ọlọ́run fún iṣẹ́ agbára rẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí gbóhùn asókè sí ọlọ́run yìí pẹ̀lú ọmọ Ísírẹ́lì o ṣé o dúpẹ́ lọ́wọ́ Jésù ẹ kò dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ọba tí ò fi gbà kan fi ọ́ lẹ̀ sí ọba tí ò dojú gbàgbọ́ tì ọ́ jẹ́ ká gbé ọlọ́run ga fún ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ lọ́ba yìí. Let's begin to thank Him for His journey of His grace, of His love, of His kindness, of His goodness for our life. Ẹ ká gbéga fún ìrìn àjò ayé wa. Ẹ ká dúpẹ́ fún ibi tó bá dé. Ẹ ká dúpẹ́ fún ibi tó ń bá lọ. Ẹ ká dúpẹ́ fún tí ó ṣe pátá. Ẹ ká dúpẹ́ fún ìrìn àjò ń gbogbo. Olúwo ṣeun o. Olúwo ṣeun o. Ẹni mọ Ísírẹ́lì ó ṣe. Ẹni mọ Ísírẹ́lì mo yàn ọ́ ẹnumọ israẹli mo gbé ọgá ẹnumọ israẹli mo fi ọpẹ́ fún ọ dúpẹ́ dúpẹ́ ta ló tó gbéga bí kò ń ṣe o ta ló tó fi ògo fún bí kò ń ṣe olódùmarè yìí jésù alágbára gíga jésù onífẹ́ jùlọ jésù abániṣe akóniyọ lọ́wọ́ gbogbo ẹ ká dúpẹ́ jésù yìí olówó ṣeun olówó ṣeun olówó ṣeun olùgbàlóṣe olùgbà ló máa ṣe o olùgbà ló ṣe o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run alàìṣẹ́ yìí dúpẹ́ lọ́wọ́ jésù olùgbà ló ṣe dúpẹ́ lọ́wọ́ jésù ẹni mọ israẹli mo fi ọpẹ́ fún ọ ẹ bọ ọpẹ́ olúwa gbà yín dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ọba tó mú ọrìnrìn àjò àánú ọba tí òjòjú ó tì ọ ọba tí òjá yọ òun náà ló bá gbéga lọ́wọ́lọ́wọ́ òun náà ò bá fi ìyìn fún òun ló bá fi ọpẹ́ fún òun ló bá fi gbogbo ògo fún ẹlẹmọ Ísírẹ́lì oṣù dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí dúpẹ́ lọ́wọ́ alágbára dúpẹ́ lọ́wọ́ apá ayé ẹni yọ dúpẹ́ lọ́wọ́ àtúgbà ayé ẹni lọ́wọ́ ìṣòro dúpẹ́ Jésù lóṣù olùgbàlóṣù olùgbàlóṣù olùgbàlámúyàn olùgbàlámúfi ọpẹ́ fún ọ wọ́n lórí gbogbo ìyìn ayọ̀ lórí gbogbo ògo gbogbo ọlá jẹ́ tiẹ̀ gbogbo ìyìn jẹ́ tiẹ̀ láàárọ̀ yìí lórí ayé mi lórí ayé ọmọ mi lórí iṣẹ́ mi lórí ìrìn àjò mi lórí ìdáwọ́lé mi gbogbo mọ́lọ́run bẹ̀ sí gbé Jésù yìí ga mọ́lọ́run bẹ̀ sí Jésù yìí dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí dúpẹ́ lọ́wọ́ alágbára dúpẹ́ lọ́wọ́ onífẹ̀ẹ́ jùlọ yìí jésù ṣú jésù ṣú aláàánú mi ò mọ̀ ṣí aláàánú ayé mi ò mọ̀ ṣí olórí ọ̀fẹ́ ayé mi ò ṣí ẹni tó gbà mí lọ́wọ́ ẹkún lọ́wọ́ òṣì ẹni tó gbà mí lọ́wọ́ ìtìjú ẹni tó gbà wá dúpẹ́ lọ́wọ́ jésù lọ́wọ́ ìdánù ọba tó gbà wá lọ́wọ́ ibi tí ayé rò sẹ́ẹ́. And eh, then He deliver us, He save us from every plans of the enemies. Lift your voice and give that thanks to Him. Ó tọpẹ́ tọpẹ́ dupe, dupe, dupe, dupe, dupe, dupe, dupe, dupe, lọ́wọ́ Ọlọ́run dupe, dupe, lọ́wọ́ Jésù ṣé dupe, dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ ni olùgbà ló ṣé o olùgbà ló ṣé o Jésù ṣé o. Jésù ṣú oṣù oṣù oṣù oṣù Olúwa mo júbà rẹ ìbà Olúwa mo júbà rẹ dúpẹ́ olóògbò ṣe o jésù ṣe o jésù ṣe o dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ó tọ́pẹ́ ó tọ́pẹ́ ẹ̀bà mi gbé. brother àánú ayé rẹ sẹ́ begin to thank him ká dúpẹ́ lọ́wọ́ Jésù yìí dúpẹ́ lọ́wọ́ Jésù o mọ̀ ṣeun fún ìṣàánú rẹ nú ayé mi o dúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ Jésù ọba tó lágbára lórí ohun gbogbo thank him for that hand of that grace of God thank him for that love of God for your life gbẹ fún ìlérí Ọlọ́run nú ayé rẹ tí ó wá sí ìmúṣẹ olúwo ṣeun fún ìlérí rẹ lórí ayé mi olúwo ṣeun fún ìlérí ọ̀rọ̀ rẹ sẹ́ fún ìlérí ìṣẹ́gun rẹ lórí ayé mi lórí ọ̀nà mi gbogbo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí jésù o mà ṣe o alágbára gíga o ṣe o alágbára mo yìn ọ́ jésù o ṣe jésù o ṣe. Jésù o ṣé o Jésù o ṣé o show, o ṣé o Jésù o ṣé o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí dúpẹ́ lọ́wọ́ Jésù yìí kábíyèsí o ṣé o dúpẹ́ lọ́wọ́ ba, alàyèsẹ́ ó tọpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ ó túnjọ pẹ́ lọ ọ̀rọ̀ mi ọpẹ́ ló bà mí ijó ọpẹ́ mi pọ̀ lọ́dọ̀ rẹ ọ̀rọ̀ mi tọ́. àǹfààní ọ̀tá fẹ́ kó jí dànù yányányá. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí torí pé ẹ wà láàyè ìdí ìdí rèé ọ̀tá fẹ́ pé kó tiẹ̀ lọ yányányá tó bá rí ohun tí èèyàn bá mọ ohun tí ọ̀tá ń rò ní èèyàn máa yíra á tí ọlọ́run bá ṣíyàn lójú láti mọ tí ìgbésẹ̀ tí ọ̀tá fẹ́ gbénu ayé yàn ohun tán pèrò fún ayé ẹni yẹn wọ́n fẹ́ kí ẹni yẹn kó kú yányán ni ọlọ́run ni gbà wọ́n fẹ́ kí ìran sọnù wọ́n fẹ́ kí ìran kó dojú délẹ̀ kí ìran má ṣe gbérí mọ́ ṣùgbọ́n orí ọ̀fẹ́ wá ọ rí oṣù keje ló tó wọ̀ yìí ọ̀tá tó fẹ́ kó parí sáré oṣù kínní ṣùgbọ́n àkàsọ̀ keje lógun yìí bó ṣe mọ̀ pé bó ṣe bẹ̀rẹ̀ ó là á já ó làájá pẹ̀lú àṣeyọrí ó làájá pẹ̀lú ìbùkún ó làájá pẹ̀lú oore gbogbo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ọlọ́run mo dúpẹ́ pé o ní ipò ní ètò fún ayé mi ni ó dá mi sí ò dá mi fún ìyà ìkòtò ni mà súndò kò sóńtò torí kàtà dúà lórúkọ Jésù Kristi olúwa wá ẹ porúkọ Jésù gbogbo ẹ̀ṣẹ̀ mi olúwa dáríjì ẹ̀ṣẹ̀ mi gbogbo Olúwa fẹ̀jẹ̀rẹ̀ wẹ̀ lónìí màsí kòtótó ni màkàyí màsí ìdìbò ṣìndàgàbà orúkọ Jésù sẹ gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo tí òjò gbóhùn mi ó ní tí n bá pa ẹ̀ṣẹ̀ ní àyà mi dàbí if I enjoy sin that's what that scripture is ó ní bá pa ẹ̀ṣẹ̀ ní àyà dàbí if you appreciate sin ó ní Olúwa kì yóò gbọ́ kò sọ pé kò lè dẹ́ṣẹ̀ kò sọ bẹ́ẹ̀ pé yóò lè dẹ́ṣẹ̀ o. Only Timba enjoy it. The word there, enjoying it, you love it. Only Oluwa ki and that if you enjoy sin, God don't want us to be something, a man to begin to enjoy what is wrong. Only Olúwa kì Let's ask the Lord that Lord should forgive every sin that's in our heart. Nka tó tó tolí ma gaba miketoli masiko tole masa olúwa fi ẹ̀jẹ̀ rẹ pa ẹ̀ṣẹ̀ mi rẹ́ mo ma ẹ̀ṣẹ̀ ní olódùmarè o ẹ̀ṣẹ̀ ní ọ̀rọ̀ tí mo ń sọ o ẹ̀ṣẹ̀ ní ìwà tí mo wu olódùmarè o ẹ̀ṣẹ̀ ní o orúkọ jésù pé ẹ̀ṣẹ̀ ní agree with God agree with him so you can be at peace agree with God with wrong doing sọ fún ọlọ́run pé ẹ̀ṣẹ̀ ní ọ̀rọ̀ èrò mi ẹ̀ṣẹ̀ ní bàbá èrò ọkàn mi yẹn ẹ̀ṣẹ̀ ní o ìṣe mi yẹn ẹ̀ṣẹ̀ ní o àdáríjì ọmọnìkejì mi ẹ̀ṣẹ̀ ní o olúwa dáríjì mi jẹ́ n rí àánú gbà ẹ pe orúkọ jésù jẹ́ n rí àánú gbà béèrè fún àánú lọ́wọ́ ọlọ́run olúwa jẹ́ rí àánú rẹ gbà àánú rẹ jó wọlé tọ̀ ayé mi wá àánú rẹ kó máa bọ̀ wá orúkọ jésù àánú ọlọ́run kó máa bọ̀ ní ọ̀nà rẹ gbogbo àánú ọlọ́run kó máa bọ̀ lórí iṣẹ́ rẹ àánú ọlọ́run kó máa bọ̀ lórí ilé rẹ àánú ọlọ́run kó máa bọ̀ nú ayé ọmọ rẹ gbogbo ẹ pe orúkọ jésù ìwọ ọwọ́ àánú ńlá máa bọ̀ wá ọwọ́ àánú ńlá wá ayé mi rí ọwọ́ àánú ńlá wá iṣẹ́ mi rí gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa wa olúwa ó dá mi mọ́ bànújẹ́ o. oṣù keje rèé jẹ́ kí ìlérí ṣẹ bàbá mi o oṣù keje rèé mi ì gbúdọ̀ gbé inú rẹ̀ nú ìyà oṣù keje rèé ó dàn kí ìlérí ọlọ́run kó ṣe mọ́ ọ lára olúwa ó dá mi máa gbà. tẹ́ wà sẹ́ olúwa dá sí ọ̀rọ̀ ayé mi lónìí olúwa dá sí ọ̀rọ̀ iṣẹ́ mi lónìí ipá mi ò ka eléyìí bàbá ipá mi ò ka eléyìí bàbá òye mi ò tó eléyìí bàbá ìdí tí yẹn fi ní ọlọ́run pé kó bá jó olùgbèjà fún ayé ẹni ni ìdí tí yẹn fi ní ọlọ́run pé kó lè jẹ́ alágbára fún ẹni ni. ìdí tó bí pọ ọlọ́run bí kí ọ̀nà lè là níṣẹ́ ẹ pé orúkọ jésù ayé mi ń fi àtúnṣe oṣù keje túre olódùmarè mélòó ló kù márùn-ún ó ti nìyẹn ikùn nàràmàkà pàrọ̀bà sáǹtàyàbà ẹ mi ń àtúnṣe ayé àwọn mi ń àtúnṣe mi ń àtúnṣe mi gbogbo ń ilé mi ń fẹ́ àtúnṣe ẹ pe orúkọ Jésù gbogbo tó ń dé ilé ẹ lọ́wọ́ tí ń dé ọ̀nà rẹ lọ́wọ́ ó kí ogun ọ̀run kó tẹrí rẹ̀ bá sẹ́ ayé mi ń fẹ́ àtúnṣe olúwa fi àtúnṣe sí ọ̀rọ̀ mi lónìí ìwọ gbogbo ipa agbára kágbára gbogbo ìmọ̀kímọ̀ gbogbo etekete, ó na kó bẹ̀ sí di ó yá yá ọmọ náà ńlá ní o gbàdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ẹni tó pọ̀ nípa àti agbára gàgàdàbà gàgàbà lè so ntorobo ṣe ń terebo labrendo kò tó lè mọ sékelebo lagirebo kò tó lè mọ sékelebo ayé mi ń fẹ́ àtúnṣe lapero santo kò tó lè leba bó orúkọ jésù iṣẹ́ mi fẹ́ àtúnṣe lapero santo kò ṣe kelebo ọ̀nà mi fẹ́ àtúnṣe gbogbo tó ń de ilé mi lọ́wọ́ tí ń de ayé mi lọ́wọ́ ní orúkọ jésù wo dénde iṣẹ́ mi lọ́wọ́ bó dénde ayé ọmọ mi lọ́wọ́ ẹ pe orúkọ jésù ó na kí ọlọ́run kó ṣẹ́gun ẹ̀ lọ́rọ̀ ayé ẹ̀ ń fẹ́ àtúnṣe olúwa tú ayé mi ṣe tú ilé mi ṣe olúwa tú ọ̀nà mi ṣe tú ìdáwọ́lé mi ṣe ẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà ẹ sọ fún ọlọ́run pé ayé rẹ̀ ń fẹ́ àtúnṣe ó na kí ayé rẹ̀ kó gba àtúnṣe olúwa jẹ́ kí ayé àwọn èèyàn kó gba àtúnṣe ìwọ tó ń di ayé wọn lọ́wọ́ ní orúkọ jésù ogun tí ń dènà ayé ẹni ní orúkọ jésù ogun tí ń bá ayé ẹni lò gbà ó yá ó yá ó yá ó yá ó yá ní orúkọ jésù ogun tí ò fẹ́ kí hàn dìde lẹ̀ màkàlì màkàlì màsíre bòkùsẹ́dẹ̀ la prendo kò porobo sákàtàbà la prendo kò tòlì màsí kelebọ̀ ogun tí ò fẹ́ kó rọ́mọ bí ogun tí ò fẹ́ kó rọ́mọ gbẹ́jọ́ ní orúkọ jésù bó ogun tí ò fẹ́ kí n délẹ̀ lérí ayé mẹ́ ní orúkọ jésù gbogbo ẹni tó ní kí n kú sóko ẹrú la patoli kadàbà gbogbo agbákágbá tí ò kẹ́ kí n ní àlùyọ ó yá yọ ọmọ kó gbàdúrà gbogbo agbá fi ayé ẹni ṣ ṣẹrú gbogbo agbára jírí ayé ẹni gbé abari ayé ẹni jẹ ní orúkọ jésù ti násàtì ayé mi ń fi àtúnṣe ní orúkọ jésù ọ̀nà mi ń fi àtúnṣe ọmọláwọn lanu kó o gbàdúrà olúwa kí àtúnṣe kó wọnú iṣẹ́ wa wá ní orúkọ jésù àtúnṣe kó wọnú iṣẹ́ ayé àwọn èèyàn yẹn gbọ́ dùà thank you my daddy thank you my daddy oh thank you holy spirit <laughs> eh, yes orúkọ eh, eh, jésù ẹnìkan gbàdúrà mi tó wà yẹn ọlọ́run jọ̀ọ́ bá ń faṣọ náà yá aṣọ ìkà tí ayé fi jíǹkì mi ó fẹ́ dàbí aṣọ òfì láàárọ̀ aṣọ yìí ó aṣọ òfì tí mò ń wò yìí ó fẹ́ dàbí aṣọ òfì bíi ah báwo mo ṣe lè pe kọ́lọ̀ yìí ó dáadáa mi ì sọ brown báyìí how can I say this? Be brown but brown yẹn kò ń ṣe brown bẹ́ẹ̀ yẹn it's just a light brown total light brown ni total total total if i'm right with this colour tí n bá lè bẹ́ẹ̀ kò ṣe kọ́tàkọ́tà mò sọ eh, eh, yes ṣùgbọ́n fẹ́ kó gbàdúrà gbogbo aṣọ tí ayé fi jíǹkì mi gbogbo ohun tó bá fi ta ọ́ lọ́rẹ lónìí ọ̀run bá ń gbà á gbogbo ohun tí mo gbà lálejò tí ayé fi ta mẹ́ lọ́rẹ mo ohun tí ayé mi gbà lálejò tí ayé fi ta mí ní ọrẹ lónìí <laughs> ẹ̀pọ̀ oyin ṣe can two work together except they agree ibi tí ayé rẹ ti gbà fún ibi tí ẹ ibi tí ayé rẹ ti gbà fún kì í dá yàrá bà kó pàrọ̀ sàtè gbogbo tó fi ta mí lọ́rẹ ohun tí mo gbà tí tí mo tí ayé mi gbà láyè yìí kò tó yè tó lòdì sí ògo tèmi èyí lòdì sí àṣeyọrí mi ẹ pe orúkọ Jésù gbogbo aṣọ ìyà gbogbo aṣọ gbogbo aṣọ àmúbọ́ gbogbo aṣọ àṣetì èyí tí mo gbà láyè ní ìran mi lónìí ó yá ọlọ́run fi aṣọ náà jóná ẹ pe orúkọ jésù olúwa finá sí aṣọ àṣetì inú ayé mi o olúwa finá sí aṣọ àmúbọ́ ní ọ̀nà mi gbogbo gbogbo aṣọ ìyà gbogbo aṣọ ẹ̀gàn ní orúkọ jésù gbogbo aṣọ mọ̀tẹ̀gbẹ́ ó yá ó yá ó yá ó yá olúwa bá ń finá sí ó yá pé orúkọ jésù dáadáa ogun ọ̀run finá sí lónìí kò dìrà máa ń kò tó lè máa sí ìdá kò lè máa kúrò bó ṣì kàyà gbogbo tó fi ta mí lọ rẹ ní orúkọ Jésù gbogbo tó fi ta mí lọ rẹ gbogbo tí ayé ṣiṣẹ́ sí èyí tó fi ta mí ní ọrẹ èyí tèmi náà gbé wọ̀ èyí tí mo gbà èyí tí mo gbà wọlé ní orúkọ Jésù èyí tí mo ṣílẹ̀kùn fún ní orúkọ Jésù èyí tí ẹ jẹ èyí tí orí mi fi àyè gbà èyí tí wàá ń jẹ ọ níyà èyí tí wàá di ọ mọ́lẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run gbàmí lọ́wọ́ agbára náà gbàmí lọ́wọ́ iṣan aṣọ ìyà yẹn ọmọ Ọlọ́run lanu kó gbàdúrà gbàmí lọ́wọ́ aṣọ òkùnkùn ní orúkọ Jésù Olúwa gba aṣọ mi gba aṣọ ìyà lọ́rùn mi ó yá ó yá ó yá gbogbo aṣọ àmúbọ́ ní orúkọ Jésù gbogbo aṣọ àìdánimọ̀ fún àṣetì ìdáyẹfidẹ ọmọ fún àmúbọ́ ètò òfin rọkọ ètò òfin ráyà ní orúkọ Jésù ètò òfin mú àmúbọ́ ní orúkọ Jésù gbogbo ohun tí ayé fi ta mí lọ́rẹ èyí tó lòdì sí mi ó yá ó yá ó yá gbogbo ohun tí ayé mi gbà lálejò yìí ka yabagaba yìí kolomo sotoleba lépredo kotoya èèyàn ní yìí kotoye gaba ẹ̀bùn ní ní orúkọ Jésù ọ̀rọ̀ ní ní orúkọ Jésù ìṣe ní ètí ayé mi gbà lálejò ètò lòdì sí ògo ètò lòdì sí ilẹ̀ tí tó lòdì sí ìlérí Ọlọ́run fún ayé mi ètí ń yọ ayé mi lẹ́nu ètí ń yọ ọ̀nà mi lẹ́nu ètí ò jẹ́ kí ògo bú jáde èyí tí ò jẹ́ kí ẹ wá farahàn nínú ayé àwọn èèyàn yìí ní orúkọ Jésù olúwa gbà sọnà olúwa bọ́ wí olúwa bọ́ wí o olúwa bọ́ wí o oníjáde jáde lónìí ó yá jáde gbogbo àlejò jáde oṣù keje òwúrọ̀ tún mú àṣetì ń bẹ̀ mọ̀kó bàgàgàbà oṣù kejere àbúbọ̀ ògbúdọ̀ tún jẹ́ tiẹ̀ mbẹ̀ ní kò tayaba oṣù kejere ó dàgbò lu àlùyọ ó dàgbò délẹ̀ bi lérí rẹ ó dàgbò débi ìsinmi rẹ láyé ní orúkọ Jésù oṣù kejere ó dàgbò ọwọ́ àṣetìkókò ní ọ̀rọ̀ rẹ ọjọ́ ògbúdọ̀ tún lọ́mọ lọ́wọ́ ẹ pe orúkọ Jésù àìlìmọ̀ káìlìmọ̀ sáìlà ohun tí mo gbà ní àlejò ohun tó wọlé tọ̀ wá ní orúkọ Jésù ohun tí ayé mi fàyè gbà ohun tó fi ta mi lọ́rẹ ó yá gbàdúrà Ọlọ́run gbà olúwa gbà á olúwa gbà á olúwa gbà á ànígbàdúà gbúà dúà lórúkọ jésù kristi wa mo nígbà tí ò bá kí n ṣoògùn wà á ṣàlè gbàdúà ìyẹn àṣàmú kan ẹni tó kàn ń wọ ọ̀rọ̀ ara rẹ̀ bí kò gbàdúà kò sì ṣoògùn nǹkan yóò ṣe o it's just a matter of time o torí ayé yóò gbàgbẹ̀fẹ́ o ò ṣoògùn o ò sì o ò sì èyí ò sì gbàdúà o kì í ṣoògùn ìsókè o dẹ̀ kí wọ́n gbàdúà ah, kí nìyẹn á fi ń ṣagbára pẹ́ńtú lẹ́lú ẹ lọ́wọ́ kan pápápá adìẹ chicken ni o <laughs> bẹ́ẹ̀ ni mo wí adìẹ chicken lẹ́ni yẹn wẹ́rẹ́kẹ́tẹ́ ni gbàtí ò bá ṣoògùn tí ò sì gbàdúà kí nìyẹn á fi ṣagbára àpé ìyẹn á ti mú kàn bẹ̀ ni ṣùgbọ́n àwọn just encourage you àdúrà dà torí bí tí oògùn ẹnìkan dé agbára kan ju agbára lọ agbára Jésù nìyẹn ò lè mú lèyàn àwa má rí di Olódùmarè bàbá ìyẹn ló yẹ kó fi ṣe bí ààbò ńlá àgbétì ní jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni o ti gbọ́ àgbéró rí èèyàn ti gbọ́ àgbéró ẹ ohun tó ń jẹ́ àgbéró nu àgbétì òyìn ò lè gbé kò ṣeé gbé ni bẹ́ẹ̀ ni ibi ìsádi agbára ńlá ni àní porúkọ Jésù gbogbo ntí gbogbo ohun àlejò tó wọnú ayé mi wá àlejò tó wọnú iṣẹ́ mi wá àlejò tó wọnú ọ̀nà mi wá èyí tí ò jẹ́ kó rí àná àbáyọ àlejò tó wọnú ìrìn àjò mi èèyàn ní ẹ̀bùn ní ìṣe ní ilẹ̀ àkásòdó yẹn màkábìlẹ̀ kàsírì kàtáyà dobarumba kushadoba kateli moko pelekete kapasi lo falima kosi galaba kuturi meshikidi bekataya ọjọ́ ọdún kùtà ni màá ṣàdé bá kó ṣèkèrè oṣù yóò gbúdọ̀ tó lọ mọ́ ọ lọ́wọ́ mélòó ló kù ní ọdún yìí márùn ló kù o ohun tó ti lò kọjá ojú ohun tó tún wà wájú lọ méje méje lẹ́yìn seven seven plus five twelve níjẹ́ bẹ́ẹ̀ o sì ti lo méje ló ti lò tán yìí o wa kù márùn ọdún ìwọ wa ti lọ báyìí ẹ pé orúkọ Jésù ṣùgbọ́n o sì lè gbà á agbára ń bẹ lọ́wọ́ Ọlọ́run yìí o sì lè débẹ̀ sẹ́ẹ́ olè makali masaida agbá ń bẹ lọ́wọ́ olódùmarè yìí wọn ló ti ń rùn ó ní ẹmú mi débẹ̀ àìlè masaida bakayara wọn ní kò ṣeé wò mọ́ ẹjẹ́ ń lọ tó nígbà tí alágbá wọlé gbogbo orí gbé orí wọn sókè ní ẹ pe orúkọ Jésù gbogbo ohun àlejò ìka ènìyàn ètò wọnú ọ̀nà mi gbogbo ní katọ́dì masaida ètò dànù ayé mi rú ní orúkọ Jésù ètò mú ayé mi ṣẹrú ní orúkọ Jésù èjì ò fẹ́ kí n débi ilẹ̀ lérí ní orúkọ Jésù èjì ò fẹ́ kí ọ̀rọ̀ rẹ ṣẹ mọ́ mi lára ó yá ọmọ náà lanu kó gbàdúrà gbogbo owó àlejò ìka ènìyàn ó yá ó yá ó yá ó yá níbo ló wà ní orúkọ Jésù Olúwa sọ di asán Olúwa sọ di asán Olúwa sọ di asán Olúwa sọ asán gbogbo owó ìka ènìyàn ní ayé mi ní orúkọ Jésù gbogbo owó ẹni bí ní orúkọ Jésù gbogbo owó ẹni bí ní ìrìn àjò mi gbogbo gbogbo owó ẹni bí ní orúkọ jésù nínú ayé mi ó yá ó yá ó yá makaya nana makalima sata lè parobagaya lè ketele mo ṣe ketele lè kere mo ṣe ketele ní orúkọ jésù gbogbo ọwọ́ ẹni bí ní ìrìn àjò mi ní orúkọ jésù gbogbo ọwọ́ ẹni bí nínú ayé àwọn ọmọ mi gbogbo gbogbo ọwọ́ ẹni bí ní orúkọ jésù lórí iṣẹ́ mi gbogbo ọwọ́ ẹni bí ní ìdáwọ́lé mi gbogbo ọwọ́ ẹni bi, nínú ayé àwọn ọmọ mi gbogbo ọwọ́ ẹni bí ní orúkọ Jésù ní orúkọ Jésù ó yá parẹ́ lónìí gbogbo ọwọ́ ẹni bí ní orúkọ Jésù gbogbo ọwọ́ tó fi lu ọwọ́ yìí kàtàkàtàkàtà gbogbo ọwọ́ ẹni bí tó wọlé tọ̀ wá ní orúkọ Jésù ó dandan sẹ́ẹ̀ ó yá ó yá ẹ̀yin ogun ọ̀run ẹ parẹ́ matotototoli makapayaba le prendo tu kẹtẹrẹbọ ẹgbà kàtó di nana makitotoli masikẹtẹ orúkọ Jésù màmá ikonomoko sandayaba borúkọ jésù sẹ àǹtí yorùbá gbàdúrà tó yẹ pé deborah lórúkọ ẹ gbàdúrà dáadáa ibi àmà ṣáìdà ní kòtò ní ma sí ní bọkọ pílẹ pa ṣáìdà borúkọ jésù gbàdúrà lórúkọ jésù kristi olúwa wa ó ti tó àkókò ọwọ́ rẹ dà ó ti tó àkókò. está tan bonito. fún mi láyé o mo ní mélòó ló kù náà ọdún yìí eléyìí tó ti lò ó ti ju eléyìí ó ju eléyìí tó kù lọ ó dẹ̀ gbúdọ̀ mú àṣetì kú òun bẹ̀ ẹ pé orúkọ Jésù mi tẹ́ wà sẹ́ ẹni máa Ísírẹ́lì tó wọ́n tó ní mi àkókò tó àkókò ìyanu tèmi tó àkókò ògo tèmi náà tó èmi náà fẹ́ ní ẹ̀rí ohun rere èmi náà fẹ́ ní ẹ̀rí ohun rere kàtólì máa sándàrí àbàkàpàyàbà ẹ pe orúkọ jésù níbi tẹ́ wà ẹ pe jésù ọmọ ọlọ́run alààyè sẹ́ ó tó àkókò kí ohun rere kó farahàn ayé mi ó tó àkókò kí ògo olúwa kó bú jáde ó tó àkókò kí ẹwọ ọlọ́run kó farahàn ẹ pe orúkọ jésù màṣándó bagalabagaba lè prendo tu kó ṣondo lè má kàtẹ́lẹ́bọ̀ makandori makapi rusike terebo oya oya oya oya oya oya oya oya ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ikotoli makaparo makaba le prondo shindele mokoparaba ní orúkọ Jésù ó tó àkókò fún ayé ọmọ mi o ó tó àkókò fún ayé ọmọ mi o ó dán kí ọmọ kó lọ́kọ láyé ó tó àkókò fún ọkọ mi kó ga ó tó kọ àkókò fún aya mi kó soríire sẹ ó yá yá mo lọ wà gbàdúrà àkókò ti tó ọdún ògbúdọ̀ lọ́mọ lọ́wọ́ àkókò ògbúdọ̀ sọnù gbúà dúà lórúkọ Jésù Kristi olúwa wa mú ní Sátánì mọ̀ pé àkókò lèèyàn ní he knows it very well dáàsọ àlọ láti gbàdúrà kọ́lọ́run kó dá àkókò rẹ padà fún ó mọ̀ he knows ohun tí mo lè ṣe in next ten years ten years past mi lè ṣe nìsín o wọ́n wá ní kí n sá wá máa ìbáyìí bẹ́ẹ̀ màmá mi ẹlẹ́lẹ́ni tata ni wọn <laughs> bẹ́ẹ̀ ni gbogbo wa náà ni ó mọ̀ pé ọdún yìí your strength today is not your strength in ten years time ó sì mọ̀ yẹn sátani mọ̀ yẹn dáadáa ó mọ̀ dáadáa tí n bá fọ àkókò ẹ̀ ṣeré ẹ filẹ̀ ẹ fogogun àkókò jà á ẹnìkan wàá gbàdúrà sọ fún ọlọ́run gbogbo alágbára tó ń fi ogun àkókò jà mí o ohun tó yẹ kó o ṣe lásìkò tí ò rí ṣe ibi tí ó yẹ kó o dé tí tí ẹ rántí ẹ gbogbo alágbára tó ń fi ogun àkókò já yí ọmọ mi gbogbo alágbára tó ń fi àkókò já tó mọ̀ pé eh, ìgbà tó bá yá ni ṣe wẹ́rẹ́kẹ́tẹ́ ni kò sẹ́ni tí ó pè mọ́ kò sẹ́ni tí ó wojú rẹ̀ mọ́ <laughs> wọn kò tó wá pẹ́ ni pé ara yàtọ̀ bẹ́ẹ̀ ni ọjọ́ orí ti lọ ai masaida ah. ẹ pe orúkọ Jésù ọyẹ remember this is a new month is a new month àkókò ti dé this is a new month gbogbo alágbà tó ń fi àkókò já ayé mi ogun àkókò gbogbo alágbà tó ń fi ogun àkókò já iṣẹ́ mi iṣẹ́ tó yẹ kó ti dàgbà ó ń rákòrò ńlẹ̀ ẹ pe orúkọ Jésù gbogbo alágbà tó ń fi àkókò já olórílẹ̀‐èdè yẹn Ay, Masaida Katayaba gbogbo alápá tó ń fi àkókò jà ọ lórílẹ̀‐èdè yẹn ìwọ ló débẹ̀ ìwọ ló kọ́kọ́ débẹ̀ ṣùgbọ́n ìwọ ló gbẹ̀yìn láti máa rí ohun kẹta ìwọ ló ló ń júwe ọ̀nà ìró ẹ lọ ṣe nǹkan báyìí ṣùgbọ́n ìwọ ò rí nǹkan bẹ́ẹ̀ ṣe ẹ ẹ lọ gbẹ bá dúró báyìí bá lọ sí kọ́nà kan bẹ́ẹ̀ wọ́n á fún yín ẹ bá lọ sí bá lọ sí ọ́fíìsì báyìí wọ́n á ṣe fún yín ẹ báyìí ìwọ ló pàtàn ten years twenty years thirty years ago nílùú yìí ẹ bí orúkọ Jésù. ẹ́ẹ́ masáyidá wọ́n náà èèyàn náà ni ó sọ̀tàn pé màkọ́lì màkọ́ bèrèdè kẹtẹ́lẹ̀ bùkàbà ẹ̀ àkókò rẹ pé ọdún báyìí mo ti mari àkókò nìyẹn ìbéèrè bẹ̀ láyé rí àálì àkàsáyidá ọjọ́ ọmọ orí ọjọ́ orí ọmọ àkókò ni ẹ bí orúkọ Jésù gbogbo fi ogun àkókò jà mí. alágbà tí ń fi ogun àkókò jayé mi ìwọ ni kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ìwọ ni wọn náà ti fún promotion mo kọ́ ni mà ká bàgàbà ìwọ ló ń gbà wọ́n síbẹ̀ ìwọ náà tún kọ́ iṣẹ́ ní orúkọ Jésù ẹ bí orúkọ Jésù ìwọ ló kọ́kọ́ jáde gbọ̀wọ́ ló ń ṣe tó kẹ́yìn ìwọ lẹ̀ gbọ́n ẹ bí orúkọ Jésù gba iṣẹ́ àbúrò láyé gbélé ọ lọ́wọ́ àìlè mà káìlè mà sí ìdàkadàbà àìlè mà káìlè mà sí sí ìdàgbàgbàrà ọlọ́run tó pọ̀ ní pàtàgbàrà ṣe bí àtúnṣe ni mo wá wá láàárọ̀ yìí gbogbo alágbà tó fi ogun àkókò ja ayé mẹ́ alágbà tó fi ogun àkókò ja ìran mẹ́ ní orúkọ jésù tí ò sẹ́ni tó ṣe rí alápá tó fogun àkókò jà mí mélòó ló tún kù mo ní méje ní méje méje ti méje ti méje ti méje ti sọnù yìí méje ti kọjá ní oṣù ọdún yìí márùn ló mọ̀ kú ah, bàbá ẹ má jẹ́ léyìí tún sọnù mọ́ mi lọ́wọ́ ẹ má jẹ́ léyìí tún sọnù mọ́ mi lọ́wọ́ kó má bàa sọnù mo ṣàfọ̀rọ̀ ayé mi lọ mo ṣàképè ọ lóru èní lóru èní mo képè ọ lóru èní mo képè ọ ah thank you my daddy gbọ́ àdúà lórúkọ Jésù Kristi olúwa wa bẹ hmm. kó porúkọ Jésù ẹnìkan sọ fún Ọlọ́run Ọlọ́run jọ daṣọ bọ ìwòwò mi ẹ má bínú èmi mò ń ṣe èmi mò ń ṣe hallelujah I pull off the mic. mistakenly pull off the mic. <laughs> hallelujah pé ìwọ ló tó lóhùn eh, ẹnìkan gbàdúrà olúwa daṣọ bọ ìhòòhò mi tó bá ṣe é ṣe kó fi kó gbàdúrà bí a tó bá lọ sí bathroom ni kó kí pé ọlọ́run bó sì fi gbàdúrà fún rẹ ni thank you my daddy and uh, let me look at it mo fẹ́ sáré wò ohun tí mo wò wájú mi psalm forty eight. Psalm 48, let's see what's in it. Ló wà níbẹ̀. Olúwa daṣọ bo ìwòwò nínú oṣù yìí. Psalm 48. It says, Great is the Lord and greatly to be praised in the city of our God. He says, In the mountains of his holiness, beautiful for situation, the joy of the whole earth is the Mount Zion, and Nanda city is the city of the great king. See, if God know in our place for our refuge, he said, Lo, the kings were assembly, they passed by together. He said that they saw it, and so they marvel, and they are troubled and haste away. Fear took hold on them, and they were an, and a pain as of a woman traveling Thou breakest the ship of Tarsus with that east wings, as well that hear, so we see in the city of the Lord, the Most High, the city of our God, God established forever. We shall talk of the loving kindness of God in the midst of. So Psalm 48. I'm just looking at it as I'm looking at it. as I'm hearing it. I'm looking at it. I'm also looking what it is. According to the name of our God, so the praise of our God on earth, right full of righteousness Let the mountain rejoice. Let the daughters of Judah be glad because of thy judgment. Walk among the Zion and go around her. Let the tower thereof mark where her. I want you to lift your voice and pray. Bẹ́ẹ̀ kò sọ fún Ọlọ́run, Olúwa dáṣọ bo ìwòwò ayé mi o. Ẹnìkan mọ̀ ń gbàdúrà fún ọ ni o. I'm talking to you. Olúwa dáṣọ ìwòwò dáṣọ bo ìwòwò mi. O wà àwọn òwò bó ṣe wà bẹ́ẹ̀ yẹn sọ fún ọlọ́run olúwa dash ẹ̀ eh, psalm forty eight bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó fẹ́ lọ́nu bathroom wàá gbàdúrà yìí eh, <laughs> eh, torí yìí ò ṣeéṣe inú àdúrà ìgbà nǹkan mi dènà hallelujah àyàròyìn pé pásítọ̀ yẹn ẹgbọ́n kan tó sọ ní kọ́ wọ́n máa ń gbọ́ ẹ̀yin ò ṣeéṣe inú àdúrà báyìí wẹ̀ <laughs> that's your pastor prayer yẹn ṣùgbọ́n ní o mú oṣù wà báyìí sọ fún ọlọ́run ọlọ́run jọ̀ọ́ daṣọ bo ìwòwò mi sẹ́ <laughs> mo ń bẹ́ nìkan wí o ọlọ́run jọ̀ọ́ ní ìwòwò tí ayé jù mí sí yìí olúwa bá mi daṣọ bò ó ìwọ tó fi àánú daṣọ bo ádámù tó wo ẹ̀ṣẹ̀ rẹ̀ ó ní èmi sì wà ní òwò ọlọ́run ò bẹ́ẹ̀ even though they sin against God ọlọ́run ò fi wọ́n lẹ̀ sí wòwò yẹn o àánú dájú lọ́jọ́ yẹn náà lóòótọ́ ó lé wọn jáde ṣùgbọ́n kò fi wọ́n lẹ̀ sí ìwòwò ayé tí ọ̀tá jù wọ́n sí ọlọ́run ní ìwòwò yìí olúwa daṣọ bò mí ní ìwòwò yìí olúwa daṣọ bò mí ní ìwòwò àìrọ́kọ àrọ́mọ bíi olúwa daṣọ bò mí ní ìwòwò àìláṣeyọrí kankan yìí olúwa daṣọ bò oṣù keje ẹ fi aṣọ bò ní àṣírí ai masaida makoli masaida ẹ fi aṣọ ẹwà bò mí ní àṣírí ìwọ tó bá lè gbàdúrà rárá wà á rí pé wà wá jáde pẹ̀lú ọpẹ́ o mò ń gbọ́ sọ̀rọ̀ ni ai masairi makari masaira ori makari masairi masairi ori makari masairi masairi masairi ire rẹ̀ ń dóde ẹ̀ níwájú gbogbo gbà mẹ́lì makọ́lì masairi makari ṣùgbọ́n ọwọ́ rẹ̀ ò bá yìí ni makari ire ire kéèrè ẹ̀ máa kàdóyè màsí kéèrè èèyàn máa dó síwájú èèyàn. kí ọwọ́ àyàn má sì tẹ̀ gbogbo ìgbà ni o máa ń dúró síwájú rẹ ọwọ́ rẹ ò sì rí mú ẹbí orúkọ Jésù Olúwa dáṣọ bo ìwòwò ayé mi ànànànànà ikonomoko sata igalimakatelebogaba ayé ń dóde yẹ̀yẹ́ wà ayé ń ṣe yẹ̀yẹ́ lọ ayé ń sọ̀rọ̀ bàbá ayé ń wí tiwọn lórí mi wọ ọyá lanu kò lóru ènìnẹ láàárọ̀ ẹni bàbá lóru ènìnẹ daṣọbọ ìwòwò mi daṣọbọ ìwòwò mi daṣọbọ ìwòwò mi bàbá ní orúkọ Jésù ibi táyé fẹ́ jẹun síwò kó má rọ̀ mọ́ bí kójú kó tì ọ́ ayi makoni masaya iwo àìlọ́kọ ìwòwò iwo ìwòwò àìníwèé ìgbénu ni orúkọ Jésù ọ̀run daṣọ́bò ọ̀run daṣọ́bò ọ̀run daṣọ́bò ọ̀run daṣọ́bò ọ̀run daṣọ́bò ọ̀run daṣọ́bò ìtìjú rẹ lónìí kí ọ̀run kó daṣọ bò wá lànà kó gbàdúrà ohun tó ń tì ọ́ lójú yẹn ohun tó ti dẹ̀gàn yẹn o ní orúkọ Jésù ohun tí ò ṣe gbọ́ yẹn ohun tí ò ṣe sọ ní orúkọ Jésù ẹ daṣọ bò ìwòwò mi bàbá ọba lànà kó gbàdúrà lóru èní ni bàbá ní orúkọ Jésù ẹ daṣọ ìyíró mi ẹ daṣọ ìyíró mi ẹ daṣọ ògóró mi ẹ daṣọ ẹwàró mi ẹ daṣọ àṣeyọrí mi ní orúkọ Jésù ẹ dàrú iṣẹ́ mi ẹ dàrú ayé àwọn ọmọ mi ní orúkọ Jésù àmàlà ńlá ni kò gbàdúrà ẹ̀dá sọ́bọ̀ ìwòwò mi ó yá gbàgbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa àmín tí n bá dó sórí àdúrà yìí fún ọjọ́ méjì tàbí mẹ́ta sí kò pọ̀ jù bẹ́ẹ̀ ni mo sọ mi ì sì lérò ẹ̀kí tí wọnú àdúrà yìí pé tí n bá ti débẹ̀ máa sọ ẹ́ ká aṣọ gbogbo ni èmi tó yẹ pé ojú oorun ni mo ti fò hallelujah praise hallelujah bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mò ń bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ní ìwòwò ayé tí ayé jù ọ́ sí yìí ọ̀run kò fi àánú daṣọ ru ọ wọ́n á rí pé láyé àdúrà yìí tó bá lè gbá dáadáa wàá kọ́ rí pé ẹ̀rí ńlá jáde I'm telling you the truth wàá rí pé ẹ̀rí ńlá ó jáde ẹ̀rí ńlá á jáde ẹ̀rí ńlá yóò jáde fún ọ bẹ́ẹ̀ ni ẹni tí mo sì ń sọ yìí kò yẹ kó bẹ́ẹ̀ ó strange sí ẹ o hmm, kò yẹ pé ó strange sí ẹ kò yẹ pé ọ̀rọ̀ yìí strange ẹ pé olúwa daṣọ bò mí olúwa daṣọ ró mi mo ní aṣọ láyé ìjọ tí olúwa sọ àṣírí ìjọ tí olúwa fi àṣírí aṣọ hàn mí mo ti mọ̀ pé aṣọ tá à ń wọ̀ sọ́rùn yẹn kò ń ṣaṣọ lásán you putting on cloth aṣọ ń ṣaṣọ lásán o aṣọ ní ìtumọ̀ o aṣọ yìí aṣọ tó kẹ́ ń wò aṣọ tí yẹn ń wò yìí ó ní ìtumọ̀ kò ń ṣaṣọ lásán mo wọ jàkáàdì ni mo wọ gbẹngẹn kan náà lélẹ́yìí ló bá wo wọ̀ <laughs> ó ní ìtumọ̀ aṣọ aṣọ aṣọ ní ìtumọ̀ o tó bá lọ bèlò tí yẹn bá bèlò nú ayé Joseph lèyàn á ti mọ̀ pé aṣọ ní ìtumọ̀ ní ìkíní ìgbà tó máa lọ sóko ẹrú wọ́n kọ́ gbaṣọ lọ́rùn ẹni ìgbà tó délé pọtifálì wọ́n fún láṣọ ni aṣọ ó ní ìtumọ̀ níjọ́ tó olúwa fi hàn mí nínú ayé ẹnìkan mọ̀kọ́ rẹ́ níyẹn ni àtàlélẹ̀ ah, níjọ́ tó ń bó aṣọ yẹn kò ju oṣù yẹn aṣọ yẹn kò lọ́rùn ẹ̀ ìyanu ṣẹlẹ̀ nínú ayé yẹn ní oṣù tán bọ́ bó ṣe bó aṣọ yẹn lọ́rùn ẹ̀ ìyanu yẹn kò kò oṣù yẹn ní nǹkan ṣẹlẹ̀ gbàá So aṣọ aṣọ yìí ó ní ìtumọ̀ ìwọ tó kàn aṣọ bẹ́ẹ̀ ni aṣọ ní ìtumọ̀ eh, aṣọ ní ìtumọ̀ ẹ bá rìn òwò títí ní ìsìn bá bọ́ tó bọ́ta kò tí ì lè rí tí wọ́n á máa pa nǹkan dé gbogbo yóò mọ̀ sọ <laughs> hallelujah ní western world wọn ọlọ́pàá tiẹ̀ kọ́kọ́ gbólú ẹ̀ náà ní nọ́mbà one pé nǹkan mi ti dé nìyẹn kí lélẹ̀ bẹ́ẹ̀ ni ẹ porúkọ Jésù ẹni tí ò wọṣọ àṣírí ni ohun tí mò ń sọ fún ọ nìyẹn àyẹ̀rìn ẹni tó ní kójú tì ọ́ ìtìjú lẹni tí ò láṣọ lọ́rùn olúwa dáṣọró ìtìjú mi <laughs> olúwa dáṣọ fi iyì rẹ dáṣọ tó ìtìjú mi in any area that enemy has shaming your life in any area that your, the enemy is shaming your life ibi tí ojú ti ń tì ọ́ ibi táyé ti ní kójú tì ọ́ ogun ọ̀run bá mi dáṣọ ró mi lónìí ẹ gbaṣọ yìí mi fún mi bá ẹ gbaṣọ yìí mi padà fún mi o ẹ gbaṣọ iye ọmọ mi padà fún mi ní orúkọ jésù àlàkẹ́ ò bá múra dáadáa ní orúkọ jésù olúwa gbaṣọ ìrì ẹ fún ọ àlàkẹ́ ò bá múra dáadáa ní orúkọ jésù olúwa gbaṣọ ìrì fún mi ní orúkọ jésù làkàlì màkàpà tàdà ẹ pọ orúkọ jésù dáadáa olúwa gbaṣọ ìrì mi fún mi ní orúkọ jésù aṣọ iye ọmọ mi olúwa gbà aṣọ ògo ayé mi olúwa gbà aṣọ ògo mi olúwa gbà olúwa gbà fún mi olúwa gbà ní orúkọ jésù ó yá ó yá gbàdúrà ọlọ́run kó gbà á ẹ pọ orúkọ jésù oṣù keje rèé ọdún yìí ti tán ó yá ó yá níbo ló wà ọlọ́run lágbára ju bẹ́ẹ̀ lọ ọlọ́run lè ṣe ohun tó ń sọ yẹn olúwa gbaṣọ mi fún mi olúwa gbaṣọ mi fún mi olúwa gbaṣọ mi fún mi lórílẹ̀‐èdè yìí ní orúkọ Jésù lórí iṣẹ́ mi aṣọ yìí tó fi bẹ̀ Olúwa gbà á ní orúkọ Jésù aṣọ yìí tó fi bẹ̀ fún mi ìkàpá ni ẹ̀màsáìdà ní orúkọ Jésù Olúwa gbà á lọ́wọ́ agbára pátá agbára kàìkà èèyàn èyí tó padà mọ́ mi lọ́wọ́ ní orúkọ Jésù lọ́wọ́ agbára ìka ènìyàn èyí tó gbà á ní orúkọ Jésù lọ́wọ́ agbára ìka ènìyàn èyí jí gbé mọ́ mi lọ́wọ́ arógbogbògo jẹ arógbogbògo bínú arógbogbògo jà ní orúkọ Jésù abínú ògo ènìyàn oye kàdóyà gàbàgàbà oya lánàá kó gbàdúrà ní orúkọ Jésù ikọ tọtọtọtọtọ oya gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín ẹ má gbàgbé pé èyí ni testimony big um, what did I say thanksgiving and on Thanksgiving and testimony. But now I'm not going to open the line now tonight, but tomorrow morning, the English section. And by God's grace, English section. And on Saturday, if you want to say it in Yoruba, you can be able to say it in Yoruba on Saturday. Olúwàgbà Olúwàgbà o Olúwàgbà ire mi o. Ah, thank you, my daddy má fọ̀rọ̀ àdúrà pé wà ń wò ó ìṣeré o bẹ́ẹ̀ kó gbàdá kọ́lọ́n kó daṣọ rú ọ. o ò lè gbà jí n bá tẹnu mọ́ fọ́jọ́ mẹ́ta it's okay ẹ má bínú. mo I know it's your personal prayer I know it's your personal prayer I know àdúrà tó jẹ́ personal prayer fún ọ ni. ṣùgbọ́n tí n bá ń sọ kí ìyanu yẹn lè ṣẹlẹ̀ olúwa bá ti bẹ́ẹ̀ kí n fi sọ sí bẹ́ẹ̀ ni. olúwa gbà á olúwa gbà á. funfun tán sá síta wọ́n á fi kí ló máa fi mú aṣọ yẹn o ah, ó ti pẹ́ tí mo ti fi nǹkan mú aṣọ mọ́ náà ni kò jẹ́ mọ́mọ́ olúwara mi létí hmm, nǹkan tó máa fi mú aṣọ yẹn wọ́n ṣùgbọ́n ohun tán fi mú jẹ́ green ohun tán fi mú aṣọ funfun singlet tán máa ń wọ̀ sọ́run ni singlet ó fẹ́ dàbí singlet ọkùnrin singlet ọkùnrin wọ́n wá sa síta wọ́n sa sókè òkè ṣùgbọ́n ohun tán fi mú etí kíní aṣọ yẹn síbẹ̀ ó wá jẹ́ green hmm, ó jẹ́ ó jẹ́ green ẹ o ó jẹ́ green wọ́n fi mú síbẹ̀ green yẹn kọ́lọ̀ tó wọ yẹn nítumọ̀ o. <laughs> ohun tó Olúwa sọ pé ohun tó ń wò yìí ó ní àmì ohun tó ń wò yìí lókè yìí ó ní àmì aṣọ ni singlet ni singlet yẹn ń wọ̀ sábẹ́ wọ́n á sá síta ṣùgbọ́n tó fi mú tó fi sá sórí wáyà yẹn ó jẹ́ green ẹ orúkọ Jésù Olúwa gbẹ̀tọ́ mi tó wà wájú mi fún mi gbogbo ẹ̀tọ́ ayé mi ìtí ayé gbé pamọ́ gbogbo ẹ̀tọ́ tó jìnnà sí mi gbogbo ẹ̀tọ́ táyé gbé pamọ́ gbogbo ẹ̀tọ́ tọ́wọ́ mi ò tó gbogbo ẹ̀tọ́ mi sẹ́ ọ̀run gbà á ẹ pe orúkọ Jésù ọ̀run gbà á ẹ pe orúkọ Jésù obi táyé sáré ayé mi sí tọ́wọ́ mi ò tó ibi tí ayé sá ayé mi sí lẹ́nu iṣẹ́ tọwọ́ mi ò bà àní gbàdúrà olúwa gbà á ìkàdóyà nàmà sáyẹ́ndàyàbà borúkọ jésù olúwa gbà á olúwa gbà á ní orúkọ jésù olúwa gbà á thank you my daddy in jesus name we pray mo gbàdúrà fẹ́nìkan ó tún padà wá ní o ohun tó níwájú ṣíṣe rẹ ò ní bàjẹ́ o ṣàmì dáadáa ṣíṣe rẹ ò ní bàjẹ́ wọ́n ní ṣíṣe tó wà wájú ẹ ò ní yídànù o èṣù ò ní bẹran rẹ jẹ́ o èṣù ò ní bà iṣẹ́ rẹ jẹ́ o èṣù ò ní bà ilé rẹ jẹ́ mi mọ mi rí kíní dáadáa ṣùgbọ́n tí mò ń wò mo rí LAD ṣùgbọ́n nǹkan tí mo ṣáà rí nìyẹn LAD LAD. A D no L A D E L A ó ṣàwọn mìíràn L A nǹkan tí mo mọ̀ nìyẹn mi mọ̀ nǹkan jù bẹ́ẹ̀ lọ kò yé mi hallelujah ṣùgbọ́n mo ṣàwọn pé kíní ó ń ṣàwọn L A L L L A D E L A D E ẹ̀ ń áàfù yẹn I ah, don't know ṣùgbọ́n mo gbàdúrà lórúkọ Jésù àánú kó dájú àánú kó dájú àánú kó dájú ní gbogbo ọ̀nà látòní lọ ọlọ́run tó ní àkókò àti ìgbà lọ́wọ́ kò ní jẹ́ kó sọnù mọ́ ọ lọ́wọ́ àmín ṣàmì dáadáa ọlọ́run tó ní àkókò àti ìgbà lọ́wọ́ lórúkọ Jésù kó dá àkókò rẹ̀ padà fún ọ ṣèbó ṣèlérí náà ọ̀rọ̀ rẹ̀ sẹ́ẹ́. When I will return to you all the years that locusts and panawar and caterpillar have eaten away from you. Na gbogbo àkókò tó yẹ kó ti débi ayọ̀sẹ́. Nítorí tó yẹ kó ti gbàgbé kó ti ṣe tó ń wá kiri. Gbẹ́jẹ́ kó ti gbàgbé kó ti dé tó ṣì ń wá ọ̀nà. Àìní màsá ọba tó ṣèlérí pé òun ó dá àkókò àti ìgbà fún ọ. Ní orúkọ Jésù, ó yẹ gbà á mẹ́sàmẹ́ dáadáa. Gbogbo tó rú ọ lójú lónìí. Gbogbo tó rú ayé ẹni lójú. Ah, gbogbo ipò tí ò yí ọ ní orúkọ Jésù lónìí Ọlọ́run kó gbà jáde àmín gbogbo ohun tó rú ọ lójú bẹ́ẹ̀ pé nǹkan ṣú bàrẹ́ àlìmọ̀ ṣáìdà àlìmọ̀ kọ́ọ̀lìmọ̀ sírìk ṣáìdà bẹ́ẹ̀ gbogbo nǹkan ṣú ìlìmọ̀ káìlìmọ̀ sírìk ṣáìdà òlìmọ̀ káìlìmọ̀ ṣáìdà Ọlọ́run àánú gbogbo ohun tó ṣókùkù tó ṣú dẹ̀dẹ̀ yìí ní orúkọ Jésù ìmọ́lẹ̀ kó tàn jáde ńbẹ̀ àmín ṣàmín ìwọ ọ̀nà là ọ̀nà àbájáde là ọ̀nà àbájáde là ọ̀nà àbájáde là ọ̀nà àṣeyọrí la, ní orúkọ Jésù mo ní kó là mo ní kó là nínú ọdún yìí kó là nínú oṣù yìí kó là ní orúkọ Jésù kó là o ní falẹ̀ sunkún sàmì dada o lè máa kọ́ lè máa sí ìdìbò kálíà a lè máa kọ́ lè máa sí ìdìbò àárọ̀ rẹ ò ní bàjẹ́ a lè máa o ní fi alẹ́ sọkún ìlè máa ká àárọ̀ rẹ ò ní bàjẹ́ ṣùgbọ́n mo gbàdúrà fún alẹ́ rẹ ni ó ní màkàrí màṣírà ò ní fi alẹ́ sọkún ní orúkọ Jésù àárọ̀ rẹ ò sì ní bàjẹ́ ọ̀sáyé rẹ gan ò ní dàrú ó yá sàmì dáadáa kò ní dàrú kò ní dàrú kò ní dàrú kò ní dàrú kò ní dàrú kò ní dàrú kò ní dàrú lórúkọ Jésù kò ní dàrú kò ní dàrú. ọ̀nà kó là fún ọ ilé lẹ́gbẹ̀ẹ́ omi ilé lẹ́gbẹ̀ẹ́ omi ilé ní ẹ̀gbẹ́ omi ilé omi rèé ilé lórúkọ Jésù ọ̀nà ńlá ojú ò ní tì ọ́ ayé ò ní yọ̀ ọ́ ọwọ́ Olúwa kó wá ayé yín rí fún yín o ọwọ́ Olúwa kó wá iṣẹ́ yín rí fún yín o ọwọ́ olúwa kó wá àánú kàn yín ṣebí olúwa lẹ gbẹ́kẹ̀lé o lẹ fi ṣe bí ìsádi ààbò kó dájú oore ọ̀fẹ́ kó pọ̀ sí ẹ lọ ṣe rere o kẹsì ní ẹ̀rí ńlá oṣù yìí kó gbè yín kó fààyè rere gbà yín sọ fún jésù sọ bẹ́ẹ̀ ìwọ jul ìwọ jul ìwọ july ó yá fààyè ọmọ gbà mí sọ bẹ́ẹ̀ ẹ pé kílẹ̀ fẹ́ kó fi gbà yín pè jáde pè sọ́lédè fún ìwọ July fà iṣẹ́ rere gbà mí ìwọ July gbọ́ ọ̀rọ̀ olúwa olúwa ló ní ọ olúwa ló sì fún ọ ní àkókò yìí ikalima astadon ma astarta wa ilẹ̀ asadi ma ṣídàwọ̀ vadeni andoro mo ṣíntoro bo ṣíkayaba lákàtàlímà tékèlè bo ṣíkèlè bò ohun tó ń sọ yẹn ní orúkọ Jésù ó yá kólúwa kó fi àyè gbọ́ sọ pé July July yìí fàyè iṣẹ́ gbà mí ṣiṣẹ́ yẹn ló ń wá fàyè ọmọ gbà mí fàyè àṣeyọrí gbà mí july gbọ́ ọ̀rọ̀ olúwa àkókò àti ọjọ́ àti ìgbà ó gbẹnú rẹ ó yẹ fàyè àṣeyọrí gbà mí o ẹ fàyè owó gbà mí owó yanturu ìbùkún rẹpẹtẹ ó yá ó yá ó yá àyàbà ọ̀rọ̀ olúwa ó yá sọ fún jésù ìwé ìgbélu yẹn tó ti ń wá káàkiri yẹn july fàyè gbà ìjọ kan ní o nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ fún rere ọjọ́ kan ló ṣẹlẹ̀ o sì lè gbàgbé ọjọ́ yẹn sọ fún Jésù July twenty twenty one gbọ́ ọ̀rọ̀ Olúwa fàyè àṣeyọrí gbà mí o nínú rẹ mo ṣàṣeyọrí o nínú rẹ mo ríire mo o ní orúkọ Jésù mo dọlọ́rọ̀ ní orúkọ Jésù mo sin Olúwa ìkàtàyà gàbà mo tẹ̀lé màkọ́lì màsídà sọ fún Jésù sẹ́ nínú July yìí ire ayọ̀ rẹ dé ó bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ àṣeyọrí rẹ ìròyìn ayọ̀ ni ìròyìn ayọ̀ ni ní orúkọ Jésù ni yóò jẹ́ yóò jẹ́ ayé ò bá mi yan Ọlọ́run ayé ò bá mi yan Ọlọ́run inú mi ó dùn nú ẹ̀ inú mi ó dùn nú ẹ̀ inú mi ó dùn nú ẹ̀ pósí ikú bàjẹ́ pósí ikú fọ́dànà lórí ọmọ gbogbo ní orúkọ Jésù lórí aya gbogbo ní orúkọ Jésù ó di asán o ó bàjẹ́ àìsàn àìsàn di ohun ìtẹ̀mọ́lẹ̀ ìkàyà àbàkàtàyà lò sọ́ńdòrì mọ̀kẹ́tẹ̀lẹ́bọ̀ bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi olúwa wa àmín mo ní kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ yẹn níwájú olúwa tẹ́ sọ ní orúkọ jésù mo ní kó rí bẹ́ẹ̀ níwájú olúwa tẹ́ ti pè ní èdè ní orúkọ jésù kó rí bẹ́ẹ̀ ṣèbó ló sọ pé as you have said in my ear I will do to you níwájú olúwa tẹ́ ti sọ bẹ́ẹ̀ lórúkọ jésù kó rí bẹ́ẹ̀ ṣèbí jésù ló sọ náà rẹ̀ pé when two or three gather together you will be there lórúkọ òun so òun náà wà lórí Facebook yẹn ó wà lórí YouTube yẹn òun náà jókòó bẹ́ẹ̀ òun wò ń bẹ̀ kàyáàlì mà sí ìdàbàkà níwájú Jésù tẹ́ ti sọ ní orúkọ Jésù kó rí bẹ́ẹ̀ ohun tẹ́ pèlédè kó rí bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ kò gbúdọ̀ jábọ́ kò gbúdọ̀ bọ́lẹ̀ kó rí bẹ́ẹ̀ kò gbúdọ̀ pẹ́ kò gbúdọ̀ dìlé lórúkọ Jésù kó rí bẹ́ẹ̀ kó di ọwọ́ yín kó di ọwọ́ Kodi kó di ọwọ́ yín kó di ọwọ́ yín òní wà ń wòwò òní wà ń wòwò òní wà ń wòwò òní gbé ayé rẹ nù wòwò ní orúkọ Jésù òní wà ń wòwò kó lọ kó daṣọ rú ọ ní orúkọ Jésù aṣọ yìí rẹ òní fàya òní wà ń wòwò gbogbo tó sọ ayé ẹni má wòwò ní orúkọ Jésù kó di asán o ní orúkọ Olúwa tó rán mi ní orúkọ di asán o lórúkọ olúwa tó ní kí lọ ní orúkọ jésù di asán o ní orúkọ ní orúkọ jésù kò di asán o ní kapapasata makapapasi kete kalubakuta kakakokota yẹ lẹpẹrẹkota kapaya kòkòrò tí ń jẹ ara rẹ kí ọlọ́run kò nàpa lónìí yí kabaroba kayaba kòkòrò tí ń jẹ ara rẹ ní orúkọ jésù mo ní kí ọlọ́run kò nàpa lónìí kòkòrò tí ń jẹ ara rẹ kòkòrò tí ń jẹ ara rẹ ní orúkọ jésù mo ní kí ọlọ́run kò tẹ̀ fọ́ mo ní kòkòrò tí ń jẹ ara rẹ ní orúkọ jésù mo ní kí ọlọ́run kó tẹ̀rì ó dẹni ìṣẹ́gun o ó dẹni kó mo ní kòkò tó so mọ́ ẹni lára ìdí ń jara ẹni ní orúkọ Jésù mo ní kí ọlọ́run kó tẹ̀ fọ́ kí àánú kó ra àánú gbà oṣù yìí kó san ọ́ oṣù yìí gbì ọ́ oṣù yìí san ọ́ oṣù yìí gbì ọ́ kó gbì ọ́ fowó kó gbì ọ́ fọmọ kó gbì ọ́ fún ìbùkún kó gbì ọ́ fún àṣeyọrí ní orúkọ Jésù kó rí bẹ́ẹ̀ ò ní dàrú o ò ní rí wàhálà lẹ́nu iṣẹ́ gbogbo alágbára tí ń tó ń pèrò rẹ̀ korúkọ jésù kọ́lọ́run kó dà mọ́ wọn lórí kí ìwọ dẹni ìṣẹ́gun bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ jésù kristi olúwa àtolùgbàláwa àmín àmín àmín lórúkọ jésù hallelujah praise the lord ẹ ká fi sọ́kàn pé àdúrà yìí tẹ̀síwájú láàárọ̀ tí n bá tún tẹnu mọ́ àdúrà yẹn pékoluwa kó kó daṣọrú o má bínú o ọ̀rọ̀ adẹ́rìí pé lẹ́yìn àdúrà yẹn mo fẹ́ kó gbà á is your personal prayer is a personal prayer to you kọ̀kọ̀ gbà á mo pe mo tí mo sọ pé tó bá lè gbà á gbà tó fẹ́ wẹ̀ àbí kó tó sọ sàsọ fún ọlọ́run ọlọ́run daṣọrú mi má jẹ rìn wòwò mọ́ má jẹ bá ń daṣọ bá ń daṣọ ọlọ́run ò fẹ́ Abrahamu lẹ̀ sí òwò tiẹ̀ even though he sin against God ẹ pé ó ti ṣẹ̀ báwo yẹ máa lọ ìwò ẹlẹ́dẹ̀ máa rìn kú àánú ṣẹlẹ̀ ó mú ẹran ó pa á ó fi bò wọ́n ó lóun wà ń wò wò ẹ eh, bẹ́ẹ̀ ni ó lóun wà ń wò wò ìwòwò ló ń wà ó ọlọ́run ò sì fi wọ́n lẹ̀ ìwọ ọlọ́run ò ní fi ẹ́ lọ sí ìwòwò tiẹ̀ yóò daṣọ ru ọ tọmọtọmọ ohun tó ń tó mú ọ sọkún yẹn ọlọ́run ò ní fi ọ́ lẹ̀ síbẹ̀ yóò daṣọ ru ọ ohun táyé ń gànà ayé yẹn ọlọ́run ò ní fi ẹ́ lẹ̀ síbẹ̀ yóò ó ṣèlérí pé òun ò ní fi ọ́ lẹ̀ síbẹ̀ I will not leave you neither forsake you is that not the word of God to us òun ò ní fi wá sílẹ̀ I will not leave you neither forsake you even when you are passing through waters and fire he said I'm going to be there with you so it's time to see his hand in your life so àdúrà ìtẹ̀síwájú láàárọ̀ and also by the morning I'm going to open the line in English section to give thanks to God every first Friday of the month we thank the Lord and every first Friday every first fast after of the month, we give thanks to God. Hallelujah. And also when I open the line, please, Ontoluwa Sheni, Olorun Shiyanu Aye mi, eh, eh, Oluwa Shiyanu hmm. It's not a prayer point, listen. It's not a prayer, I'm not, I'm not fún mi prayer point. Ọpẹ́ ni, eh, don't give me prayer point. Hallelujah. Just give thanks to God and pray. No ọpẹ́ yẹn, Ntoluwa ṣe fún mi, má jẹ́ kí n sọ fún yàn. Ó ṣe fún ọ kò lè sọ fún ẹ̀yàn náà ni ó sọ ó ṣe fún ọ kó dèrí ni kò sí pé a olúwa eré ò tó re ni àwọn ayé má sọ̀rọ̀ mi fáwọn èèyàn ní ìsìn báyìí ní ìsìn báyìí ẹ jẹ́ kí n dọwọ́ bò kò sọ fún ẹ bẹ́ẹ̀ o hallelujah hallelujah dàlọ́wọ́ ẹ pọ̀ sí ẹ lọ gba eré yín o kínú yín kó dùn káyọ̀ yín kó kún o bẹ́ẹ̀ ni ó sì rí jésù olúwa wa àmín ah thank you my daddy thank you jesus olúwa kó ṣe ilẹ̀ rẹ ní ilẹ̀ ọlọ́ràá olúwa kó ṣe ilẹ̀ rẹ kó ṣe ilẹ̀ rẹ ní ilẹ̀ ọlọ́ràá àà mo ní kí olúwa kó ṣe ilẹ̀ rẹ kó ṣe ilẹ̀ rẹ ní ilẹ̀ ọlọ́ràá ah thank you my daddy ilẹ̀ yẹn ò ní ní ìnira ń bẹ̀ mọ́ oh thank you holy spirit ilẹ̀ yẹn ilẹ̀ yẹn kò ní ní ò ní dààmú lórí ẹ̀ mọ́ lórí ilẹ̀ yẹn ò ní dààmú lórí ẹ̀ mọ́ lórí ilẹ̀ yẹn ò ní dààmú lórí ilẹ̀ yẹn mọ́ lórí ilẹ̀ yẹn ò ní dààmú lórí ilẹ̀ yẹn mọ́ ilẹ̀ yẹn kó kọ́lọ́run kọ́lọ́run kó ṣílẹ̀ lọ́lọ́ra fún ọ ò ní dààmú lórí ilẹ̀ tó tẹ̀ yẹn mọ́ ò ní dààmú ń bẹ̀ mọ́ ò ní dààmú lórí ilẹ̀ mọ́ lórí ilẹ̀ kó ọlọ́run kó ṣe ilẹ̀ rẹ tó tẹ̀ kó ṣe ilẹ̀ ọlọ́ràá fún ọ bẹ́ẹ̀ ni ó sì rí o. Si láyé lórúkọ Jésù olúwa tó lùgbàláwa Amen. Amen. Amen. lórúkọ Jésù see you this morning God bless you God bless you happy new man God bless you see you in the morning bye bye.